أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قفنا ولم ọlọ́run tí ó tún ní kí á máa bẹ lálàáfíà láàárọ̀ tí sọ̀rọ̀ ìkẹ́kẹ́ fún anabi محمد صلى الله عليه وسلم النبي anabi نسي أن rán sí ẹnìkọ̀ọ̀kan wa láti wá ṣàlàyé fún wa kí làwọn nǹkan tí a lè ṣe tá a lè fi rí ojú rí ọlọ́run ìkẹ́ ìgẹ̀ kó mọ bá anabi náà kó mọ bá wọn sọ abáàrẹ̀ àti gbọ́n tí wọ́n fi dáadáa tẹ̀lé ìlànà anabi náà tó fi dijọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmù gbogbo àwọn olùkọ́ wa ọlọ́mùsàbà san wọn lẹ́sùn olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ògbà ọlọ́dàkùn ṣe jáde mùsàbà wa ṣe fún wọn gbogbo wa náà tá à ń papọ̀ kírun láàyè kọ́lọ́n kó gbàdúrà gbogbo wa gbéra mọ́tì ya rahman rahim ọdún léyà tí ń bọ̀ ọlọ́dàkùn àbí ipò bá aláyà tàlàáfíà o ká ṣe ọdún náà pẹ̀lú àlàáfíà gbogbo àwọn sí olóore tí yóò fi ní ládàá ọlọ́run kó òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹàrúndínníàádọ́rin hadith sixty five àdìsí àfàwà Anas náà ni kí Ọlọ́run kí ó bá wa yọ́nú sí wọn àdìsí yìí fẹ́ ṣàlàyé fún wa nípa kí ni oníkálukú fẹ́ tì síwájú Ọlọ́run lẹ́yìn tó ṣe wípé a ó máa gbàgbọ́ yé ń pa rẹ̀ wípé bí tìrú ká lo ayé tó a ó fi ayé òun-ùnlẹ̀ kan tá a sì gbabì kan tí wọ́n ń pè ní ibùdó àlìkìyámà lọ báwo la sì wá lọ ǹjẹ́ ẹni tó jẹ́ olóyè láyé ṣé tí bá ń lọ yóò kó àwọn tí wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́ ni àbí yóò ní mẹ́síńjà kan tí ó tún máa ránṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àdìsí fẹ́ kílẹ̀ rẹ̀ fún wa ó máa bó lòun ó sì lọọ pàdé ọlọrun bó la ó rí tàbí lọọ pàdé ọlọrun. عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال يتبع الميت ثلاثه فيرجع اثنان فيرجع اثنان ويبقى معه واحد يتبعه اهله وماله وعمله فيرجع آله وماله ويبقى عمله متفق عليه agba àdìsí alátọ̀dọ̀ àfáwọn Anas gẹ́gẹ́ bá a sọ fúnra wa tó gba alátọ̀dọ̀ ànábì kí ọlọ́run ọlọ́run kò mọ̀ bá ànábì náà anáwó kọ́ọ̀lù ó sọ fún aláànábì sọ wípé yẹtìbá olùmọ̀yíta thalatha tó kù bá kú tá a bá bẹ́ẹ̀ lọ gbé sínú sàárè oríṣi nǹkan mẹ́ta ni ó tẹ̀ ló kù ànábì ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a sì ti máa ń sọ fúnra wa yìí pé tí bá lànàbì ló sọ báyìí ó kọjá ká máa wá dá ọ̀tún ẹ̀ pé ṣé bẹ́ẹ̀ lórí lẹni tí gbàgbọ́ rẹ̀ bá pé o tó bá ti dá lójú pé ànábì ló sọ bẹ́ẹ̀ lódodo àìdá ọ̀tún pé ṣé nǹkan tá ànábì sọ yẹn ṣé bẹ́ẹ̀ lórí. níbi kéèyàn máa dá òtù pé nǹkan tá ànábì sọ kéèyàn tó máa ṣe èméjì ń pa rẹ̀ ńbẹnu àlámà àpẹẹrẹ pé gbàgbọ́ èèyàn ò ni. torí ìdí eléyìí nígbà tá a ti mọ̀ yín pé ànábì sọ bẹ́ẹ̀ lóòótọ́ nítorí yẹ náà ní ká ṣe kíni o nítorí yẹ náà ní ká gbà lódodo pé bó ṣe rí náà nù ni. wa ń sọ fún wa lè ni ó fàyẹ́rìjì othnan nígbà tá a bá gbé sínú sàárè méjì ó padà nínú nǹkan mẹ́ta tó sìn yìí wàyábìkọ ọmọ àwòwáhid ẹyọ kan náà ni ó ṣẹ́kù pẹ̀lú ẹ̀ òun ni ó máa tẹ̀lé káàkiri. yẹtìbáwo àlùhù àníbi nígbà tá a bá ń gbókù lọ́nu sàárè á rí i pé àwọn aráalé ẹ̀ àwọn ẹbí ẹ̀ àwọn ojúlùmọ̀ ẹ̀ wọ́n sìn ín wọ́n fẹjá palẹ̀ òkú mọ́lẹ̀ wọ́n tẹ̀ lókù kódà wà máa lò o dúkìá tó fi sáyé náà ọlọ́run ó gbé dìde gẹ́gẹ́ bí ẹ̀dá lónìí wọn náà tẹ́lẹ̀ bóun ló kó ọjọ́ láyé ilé tó ní mọ́tò tó ní àwọn investment tó ní lóríṣiríṣi gbogbo ẹ̀ lọ́lọ́run ó papọ̀ ní òdi ẹ̀dá kan òun náà wàá tẹ̀lé o nígbà wọn bá ń wà ámẹlù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni iṣẹ́ tó gbáyé ṣe yálà iṣẹ́ rẹ ni iṣẹ́ ẹbú ni àwọn eléyìí náà kóra wọn jọ àwọn náà sìn yín ànábi wa ni fàyẹ́rì jí o áàlì o nígbà wọn bá sìnkú tán bí tí wù kọ́ máa sọ pé i love you torí tọrùn tá bá ti gbé e sínú kòtò kò ní sọ wípé ẹjẹ wọn ó sìn wọn náà papọ̀ mọ́ kódà èyí tí ọba ń lágbára ti ń pé ó kú bàbá òun kú àbíyá òun kú àbọkọ òun kú àbíyá òun kú tí ń janra mọ́lẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n gbé lọ tó fẹ́ máa fà á mọ́ wọn lọ́wọ́ ọ̀nà ẹ̀ mọ̀wùlẹ̀ tẹ́ bá ti wí fún tí ọba ti gbọ́ ẹ filẹ̀ ẹgbẹ́ sàárè tẹ ẹgbẹ́ fọkọ rẹ̀ àbíyàwó rẹ̀ àbọ́mọ rẹ̀ òun náà ẹgbẹ́ kásílẹ̀ àníwò náà wọ̀ káàbò mọ́ ẹ̀ ẹ́ fúnra rẹ̀ ni ó dákẹ́ fúnra rẹ̀ ni ó nujú rú sí pé ẹjọ́ wọ́n mọ́ lọ lé bó sì wulẹ̀ tí ẹ lágídí pé wọ́n sì ń papọ̀ wọn a lè ríra wọn gbà ní kóun náà kò lè lè ríra wọn. torí ìdí eléyìí èyí tá a kàn lè mú jáde ńbẹ ni wípé táwọn méjì bá jẹ́ ni eré ni wọ́n padà pàdé ẹ̀mí ọ̀padà pàdé ṣe pé tóun náà ti kú tẹ̀lé òun náà ni tó kálukú náà kọ́kọ́ gbàbẹ̀ kọjá torí de eléyìí anábì wọn jẹ́ kó yé wa wípé ní ará ilé tó tẹ̀lé gbogbo wọn ni wọ́n padà yẹnyẹn ọmọ padà ìyàwó padà bó náà ni yọ padà gbogbo wọn padà sílé wàmẹ́lì ù dúkìá tó kójọ ọ̀hún náà àwọn náà padà sáàyè wọn. òun kálukú padà síbẹ̀ ìyẹn ló ń kálukú làwọn tó jẹ́ àwọn ará ilé náà àwọn tó jẹ́ bí àwọn tó yẹ kó jogún ẹ̀ òun kálukú wọn bẹ̀rẹ̀ sí ni máa fojú kà á pé mọ́tò mélòó ló ní ilé mélòó ló ní àwọn investment mi wo ló tún ní iléeṣẹ́ gbogbo ẹ̀ tó ń kálukú lé kánà nu o yóò di tí àwọn tó jára ó pín lẹ́yìn rẹ̀ nígbà tó wọn ò bá sí mọ́ Allahu Akbar. Allahu akbar ìyẹn ló jẹ́ ká ànábì sọ wípé tá tiẹ̀ nínú yìí tó ṣe wípé owó tara rẹ̀ ló fẹ́ràn jù àbí owó àwọn ẹni tí ó jogún ẹ̀ ló fẹ́ràn jù ọ̀rọ̀ ń fẹ́ ta kókó létí àwọn sọ̀hábà wípé ní àtàwá nínú wa tí ó wàá gẹ́ sí wípé owó àwọn ẹni tí ó jogún ẹ̀ ni wọ́n fẹ́ràn owó wa fẹ́ràn jù ànábì tó bá rí bẹ́ẹ̀ èyí tó jẹ́ owó yín òun lèyí tẹ́yìn náà ti ná sójú ọ̀nà ọlọ́run èyí tẹ́yìn ná sójú ọ̀nà ọlọ́run òun lówó ti yín o. sẹ́rẹ́ tó sẹ́kù tẹ kó kalẹ̀ òun kẹsẹ̀ yìí lẹ o àwọn tí wọ́n pin lẹ́yìn àwọn ló kù tí wọ́n pin. ànábì wá wá pé dúkìá tó kójọ yìí náà wọ́n padà ara ó padà amalu iṣẹ́ rẹ̀ tó gbáyé sí nìkan òun wá sẹ́kù ní wàá pẹ̀lú ẹ̀ ẹ̀wù kan. a sì ṣàlàyé fún wa níbi àdìsí àfáwa Ubadat bunu sọ́ọ̀mì ti kọ́ nígbà téèyàn bá jáde tí mùmíní bá jáde láyé àti sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ àti ka àdìsí yẹn tipẹ́ àdìsí náà gùn ṣùgbọ́n tá a forí ẹ̀ sọ ni wípé gbogbo pírẹ́sì tí ẹni eré tí ó ń dagó nígbà tí ó bá kú àwọn màláìka dáadáa ní ọ̀wá bá a wọ́n sì mú aṣọ tí yóò ní lọ́fíńdà olóòórùn wọ́n mú wá fún un bẹ́ẹ̀ wọ́n gba ẹ̀mí ẹ̀ sí bí ẹ bá sì ti ń kọjá lọ ọlọ́run nìkan máa mú bọ̀ ní sánmà bí ẹ bá ti ń kọjá gbogbo sánmà aláwọ̀kọ́ sánmà lẹ́ẹ̀kejì gbogbo àwọn màláìka ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ sálámà sẹ́mi náà wọ́n mọ̀ sílẹ̀kùn fún yọ́mọ lọ títí òfin dé sánmà ẹlẹ́ẹ̀keje ọlọ́wọ́n wà ní tọ̀tọ́ bá débẹ̀ ẹ dá ẹ̀mí náà padà sínú ara rẹ̀ àmàlẹ́kọ̀ tó wá dá ẹ̀mí náà padà sínú ara nígbà bá wá débẹ̀ padà mọ̀ wọ́n á gbé jòkó wọ́n máa béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ̀ ta ló lọ́hùn rẹ ta lànẹ́bí rẹ tíra olọ́kàláyé ògbélé ni wọ́n béèrè ẹni rí ń wẹ̀pẹ́ ẹni rí náà ni yóò rí wa àwọn wọ̀nyí yóò rí dáhùn ni ọlọ́run wa ni kí sáré rẹ̀ bó ṣe wọn kọ́ kọ́ kọ́ máa lọ yóò wá fẹ̀ débi tójú rẹ̀ bá tó mọ́ nǹkan ni wọ́n wá sí àlìjẹ́nà atẹ́gùn àlìjẹ́nà àwọn akẹ́ àlìjẹ́nà yóò mọ̀ wá sàn wá bá kò ní ti wà àlìjẹ́nà ò ọlọ́run yẹn sílẹ̀kùn rẹ̀ ẹlẹ̀kùn kọ́ máa wánu sàárè rẹ̀ o òun ọmọ wa gbádùn bẹ́ẹ̀. ẹ̀dá kan wà bá ń bẹ̀ àníbi ni ẹ̀dá kan wà bá ń ẹ̀dá náà yóò ṣe kí ni ẹ̀dá náà wà ẹni wá béèrè pé tá lẹ́yìn yóò wá lóhùn pé iṣẹ́ rẹ̀ gbáyé ṣe òun lọ́lọ́run ọmọ wa bọ̀ ṣe èyí wọn nìkan táwọn ẹbí náà sọ wọn pé ń kálukú òsè yóò tẹ̀lé. bákan náà ẹni tó bá jẹ́ ẹni tóun náà gbọ. náà bá gbọ́ nígbà tí ikú bá dé àwọn tí ó wá báwọn náà àwọn tójú wọn ò ní ṣe wò ní tójú wọn wọn mú aṣọ ni. kò sí nǹkan kan tá a lè pòrùn jù láyé téèyàn ó kórìíra tá a sọ yóò nírùn jùlọ ibẹ̀ wọn wá gba ẹ̀mí ẹ̀ sí ìmọ̀tí wọn gba ìmọ̀tí wọn lọ wọn fẹ́ máa lọ sánmà àwọn màláíkà ò ní sílẹ̀kùn sánmà fún ẹ̀mí náà wọn ò ní sí sánmà tòkè ṣùgbọ́n bí aláwọ̀ kọ́ máa kọ́ ń lọ gbogbo àwọn màláíkà tó máa kọ́ ń kàn wọ́n máa pé irú ẹ̀mí burúkú wo lélẹ́yìí èpè wọ́n máa gbẹ́mí náà sẹ́ pé òórùn burúkú wo lẹ́wà ń gbé kọjá yìí òórùn tí ò dáa ó ní. arábìnrin tó bá wá dé sẹ́mà tókè àwọn ò ní sí tókè ń fún un ò ní sí rárá ìyẹn náà wá sọ níbi kan náà lùkọ́ ránì pé kò ní kọjá ń bẹ̀ nítorí mú kọjá ń bẹ̀ nígbà wípé káyọ̀ pé ràǹkúnmí bá lè gbanú kínni ràǹkúnmí bá lè gba ìdí abẹ́rẹ́ kọjá abẹ́rẹ́ nǹkan àtàyè níjàlè jámẹ́lò fi ń sàmẹ̀lẹ̀ kìyà ẹ̀rí nǹkan tíra nǹkan mi bá lè gbàdí abẹ́rẹ́ kọjá a jẹ́ pé gbà àwọn ni wọ́n tó sílẹ̀kùn sámà fún ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n ní sílẹ̀kùn sámà fún ànábi ni tí wọ́n bá wá sílẹ̀kùn sámà fún wọ́n kàn wá ju ẹ̀mí rẹ̀ wọn látòkè wọ́n wá ju ẹ̀rí nǹkan wọn ò kẹ́ wọ́n wọ́n ju látòkè ni ẹ̀rí kan ju nǹkan láti three story gan kó tó délẹ̀ ẹ̀rí pé ẹ̀mí ó ti fẹ́ bọ́ lẹ́la rẹ̀ àfi ká pẹ́ láti inú plane kan ju yẹn láti inú plane ibi tí plane wá wà kò tún wá dé sẹ́mà o abẹ́rìkà ibi tí plane wà kò dé sẹ́mà ẹni wá jù láti inú plane gan kó tó délẹ̀ yóò ti fẹ́ kú yóò ti fẹ́ dòkú àfẹnutọ́lọ́ bá tọ̀ ẹ̀mí rẹ̀ ẹ̀ ó tún lẹ́mìí lò lókù kátó wá pẹ́ ni wọ́n jù láti sẹ́mà lókèlókè lọ́hùn yọkàn máa atẹ́gùn ti kọ́kọ́ fìtínà rẹ̀ lókè kó tó padà wá padà síbi ẹ̀mí hùn tó bá padà síbi ẹ̀mí hùn náà tẹ́mi hùn bá wá dìde ẹ̀rí wọ́n mọ̀ wa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kò ní rí ma á á á náà tí ọmọ sí là á dìrì ìyìnmà ìyìnmà ìyìnmà ọmọ wí náà jama ní tó bá wọlé lọ yẹ pé ara ayé bá lè ọ ni ipá àwọn èèyàn bá lè ọ ni àyàfà ẹ̀wẹ̀dẹ́ ènìyàn nìkan là ní gbọ́ tó bá yẹ pé èèyàn bá lè gbọ́ ní gbé rẹ̀ wọ́n fẹ́ lè pa wọ́n fẹ́ lè pa ogun ẹ̀sìn mẹ́láyé rẹ̀ níbi gbé òun bí òsì lágbára tó ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn ò ní gbọ́ gbogbo àwọn ẹ̀dá yòókù ní ọgbà ànábì sọ bẹ́ẹ̀ sàárè rẹ̀ ń wá ní ànábì ní sàárè wọn tún wá fún ma ọlọ́run sànù wá mẹ́ ẹsẹ̀ ẹ̀ǹgà ẹnìkan wàá dé ẹni tó bá dé yìí kò ní wò ẹ̀rú ọmọ àbàyàn pẹ̀lú èèyàn wọlé lẹ́yìn òun àwọn àgbọn pé má ni iṣẹ́ rẹ tó gbèsè láyé jẹ̀mọ́ òun lọ́nà fi dá ẹ̀dá burúkú tó kórìíra tó rí torí ìdí eléyìí àdìsí tá a wá yìí pé náà mọ̀ wípé gbogbo ń tá a bá o. òun náà ni ó bá wa dénú sàárè o ìtẹ́ ànábì fẹ́ ká mọ̀ nìyẹn. aráalé ìyàwó ọkọ ọmọ tí ò jẹ́ lómi ọ̀fẹ́ rojú ṣètò ọlọ́run tí ń kó bẹ́ẹ̀ lómi kọ́mọ̀ yìí pé àwọn eléyìí ò ní bá wọnú sàárè o. mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ní àwọn investment oríṣiríṣi kémi náà lè lálù láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí ntọ́da alẹ́ fáwọn tí ó jogún rẹ ni o. èyí tí ọlọ ọ òun rẹ tí ọba bá òun náà ní ẹ̀sìn tó bá gbáyé ṣe torí ìdílé yìí kó kálukú wá wò èwo ni ó kálukú wá fẹ́ òun wa yìí ṣé tí ó jòkó tí wọn tí wọn náà máa ni tí wọn náà máa gbójú tó ní fẹ́ rí tí ó jòkó tí rí òun náà rí tí wọn náà máa tó ní rí òun náà bú falyatanafasil mutanafisun kó kálukú náà kí sára èwo lèmi fẹ́ tì síwájú èwo nìwọ náà fẹ́ tì síwájú kó kálukú ká túnra wa ṣe òkùnkùn oníkùn kò nínú ọmọ mànú o kó kálukú náà ká lọ yẹra ibi tá a bá ti ń sàwọn àṣìṣe ká lọ túbá ká lọ wà ọwọ́ ẹ̀ ká lọ wá fèrèjì síwájú ọlọ́run torí pé ọlọ́run ọba wa kúkú ni gọ̀fóró rahim olóhùn òun tún foríjì wá lópin bàtà àwa ti jáde láyé ká tọrọ àforíjì ká pa àwọn etí ọ̀daràn ká pa á ti tọ́ bá dáa tá à ń ṣe ká tún dún ní ma ká tún máa lékún ní sí olóore kọ́ba àlè jẹ́ sí pé ńgbà tá a bá pàdé sẹ́yìn yóò jẹ́ tí ó dùn wá nu abẹ́rẹ́ bàtà lánàá ní iléetà awínà kọ́lọ̀ ńkọ́lù láti tún gbèsè ẹnì kọ̀ọ̀kan wá sí wa sallallahu ala sayyidina wa ala alihi wa sahbihi wa sallam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. سوال Yes. Now. Now. Now. Now. Now. Now. Now. Now. Now. Now. Now. Now. Now